alhamdulillah adá ọpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí tó tún fi àánú rẹ̀ tó tún fi ṣọ́wá di àsìkò yìí mẹ́wàá àkọ́kọ́ ìdá mẹ́ta àkọ́kọ́ ti fẹ́ lọ àbí mẹ́sàn kọ́ ní òjì lọ́dún ọ bá dọ̀la kẹ̀kẹ́ ìṣàánú kẹ́yìn ẹ̀yà àánú dáwà ti ṣe tafsir tán abẹ́rẹ̀ dọ̀la ní ìṣú ọlọ́nkọjọ́ mẹ́wọ́ dọ̀la lọ ìdá mẹ́wàá àkọ́kọ́ bá kúrò mẹ́ ìlọ́nà ọlọ́run járí jẹ ṣe mọ̀ ọlọ́run gbà lọ́wọ́ wa yọ́ aná wà nínú olórí rẹ̀ nínú oṣù yíò sàánú ọlọ́run ìbá kàkí بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد ذي بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب في ذريتهما النبوة في ذريتهما النبوة والكتاب فمنهم mọ̀tàdì wàkàtí òmìnirun fàásìkò ثم رفعنا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل وجعلنا في بالذين اتبعوا رأفة ورحمة ورهبانية ورهبانية ابتدعوها ما رهبناها ما كتبناها عليهم إلا ما كتبناها عليهم إلا ابتغاء عاليا فما رأوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون Àtọ́dá ọpẹ́ fọ́lọ̀wọ̀ ọba lẹ́ẹ̀kan sí ọlọ́wọ̀ ọba dákun ṣíwálẹ̀ ní tí lóde kí lọ ń gbé lọ́láwọ́ ti gbọ́ wọ́n sáàdì ó jẹ́ yóò ṣiṣẹ́ báyìí ní àtẹ́yẹ wá jálẹ́ sí tí ó jálẹ́ sí lákọ̀ọ́dẹ̀ àrùsáyínà rùsúlà náà mílíbà yìí náà àti ṣàlàyé yìí náà lẹ́ẹ̀kan. a ti ṣàlàyé yẹn lánàá ibi táwọn wá lọ lónìí ni wà lákọjá ọ̀sánná núhà ń wá Ibrahim wà lákọjá ọ̀sánná núhà ń wá ẹjá máa mú lẹ́ṣẹ́ṣẹ́ torí àsìkò torí àwọn fẹ́ pẹ́ díẹ̀ ká bẹ̀rẹ̀ ló bá ti ń dọwọ́ rẹ̀ lẹ́bàáyìí àwọn èèyàn ti fẹ́ máa ń sọ̀kalẹ̀ ní ẹ̀jẹ̀ bàbá nílá ẹ̀lẹ́ ẹ wá jẹ́ǹtù ẹ pẹ̀lẹ́ sà bí ẹ kí rọmọdán kí rọmọdán ni kí rọmọdán bá tó lọ ní ìṣúgbọ́n ní ti gbà mí kí rọmọdán ni nítorí ọmọ ẹ máa lè lára náà ṣe rí àwọn àyàtà fẹ́ kà lónìí A ha ji ẹ̀dụ ya meji abị mẹta meji ịkpachikọrọ awon ẹkọ ka nbe ninu ọwụwa gudu ala bukatas. Ewa aja abe ya lati bi wala kọdẹ arụsanye na n'ụwa ahụ kwa eme n'ọhịa ala onidaju daju

àrùsálínà nóòhà aná nóòhà àti rọ̀súlù ẹbá àwọn àbí pépà kan pépà àbí ṣe tíṣù pépà mi tán ni ọlọ́run ní dájúdájú àrán nóòhù ṣe rí nóòhù yẹn síwájú kó tó wáyé àwọn ànábì ọlọ́run bá wà ṣùgbọ́n síwájú kó tó wáyé kò sí rọ̀súlù tí ẹdí wọ́n sọ ní ọyẹ́ wa rọ̀súlù àti nàbíyù wọ́n yàtọ̀ síra wọn àwọn àmì ìgbẹ nínú wọn wọ́n kó méjèèjì papọ̀ àwọn àmì nínú wọn ẹyọ kan fún wọn ní anábì wa Adam alayhi salam anábì ọlọ́run ni nàbí yóò mú sọrọ anábì sọ́bẹ̀ sọ̀rọ̀ bá sọ tí sáà ń gbọ́ iṣẹ́ rọ̀sùn torí wípé òun ìyàwó àtàwọn ọmọ rẹ̀ náà wọ́n ìjọ jíṣẹ́ fún àwọn ìjọ́sẹ̀ pé lọ bá àwọn àjọ kan nàbí yìí nígbà wà yí látọ̀dọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọ̀nà sáwọn kankan ṣẹ́ẹ̀rí láti sún ìtumọ̀ láti sún mọ́ pé ẹni ọba jẹ nàbí yíò àwọn tí ó máa jíṣẹ́ fún ìṣà àpá àjá látakò rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ rọ̀ṣúlù ẹ́rì pé àwọn alátakò àwọn tí ó máa takò tí mo bá fa wàhálà lọ́lọ́run sí mi lọ gbogbo bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ànábì nínú wọn wà kò sí rọ̀súlù torí kí gbogbo wọn látàyé ádámà títí di ayé inú gẹ́gẹ́ bí Ibn Abbas ti sọ kọ́rùnù mẹ́wàá ló wà mẹ́ gbogbo wọn kò sí ẹnìkan tí ń ṣe nǹkan bí tó àwọn sísà kò sẹ́bọ̀ wọ́n lè máa dáhùn ẹ̀ṣẹ̀ mi o ṣùgbọ́n ká pín ẹlòmí lọ́nà lẹ́yìn ọlọ́pọ̀ sí ti ń jẹwa mọ̀ rọ̀pá láyé mi tí ìdẹ́ ẹ̀ṣẹ̀ ara àdámọ̀ ìdí èèyàn ni torí àkọ́kọ́ èèyàn náà lákọ́kọ́ ẹni ọ̀sẹ̀ lọ àbí lọ mi tí yẹ ṣùgbọ́n túbá ó sì padà dé yẹn rí bí wọn náà bá túbá ó ẹ máa rí pé ọmọ tí ẹ̀ náà làkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ dápàyàn láyé wọ́n ọmọ rẹ̀ méjì tí wọ́n bára wọn ṣe ìgbàgbé jẹmọ́ pé ní hábílà àti ọ̀ọ̀bì ẹ̀rì pé kan pàtó kùránì sì gbé kọ̀kan wọn ṣá ń tẹ̀lé mi náà so wọ́n ń ṣe lọ́hun nígbà náà náà kò sígbà kan tí èèyàn wà lórí ilẹ̀ tí ò ní ṣe lọ ẹ̀ṣẹ̀ lè jura wọn lọ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ká ṣe bọ́ kò sí yẹn ìyẹn ò jẹ́ ó sí háàjà fún kájọ́rọ̀ sílù jáde ẹni pé àwọn rọ̀súlù bí ogun bí kan fẹ́ pa wọ́n bí kan fẹ́ dínà wọ́n bí kan fẹ́ ti oríṣiríṣi làwọn máa ń fèsì wọn bẹ́ẹ̀ ni ayébẹ̀kọ̀ọ́ àwọn àfá àjọ yọ tó bá rí bẹ́ẹ̀ àwọn ohun pìtàn tí a ní ìdìrí ìsù ọsáájú inú ìpọ̀rọ̀ wọn ní wọlé ẹjá ẹdí ń sàlàyé yẹn dìgbà mí ọmọ bà dàrú máa lọ ìyẹn ọlọ́pàá tọ́lọ̀ fi ní wà lákọjá àrùn sáyíná nùhàn Irú rẹ̀ náà lọ́lọ́wọ́ bá jẹ́ ń sọ nígbà tó sọ pé náà àwòháyíná ìláyíkà kàmá àwòháyíná ìlà nóòhìó wa Ibrahim. Inna àwòháyíná ìláyíkà kàmá àwòháyíná ìlà nóòhìó wa Ibrahim. أوحينا إلى نوح وإبراهيم كما أوحينا إلى إلى نوح وإبراهيم وحي tọ́lọ̀ ń sọ ń bẹ̀yẹ wáyù ti rí sára ní kìí ṣe Tinubu wà aránṣẹ́ sí ẹ afẹ́wà ránṣẹ́ sí ẹ gẹ́wà àdìbíwà ránṣẹ́ sí Nuh àti Ibrahim ṣáà ń tẹ̀lé mi ọlọ́run bá wá kó àwọn méjèèjì papọ̀ ń bí ó ní wà lákọ́dẹ́ àwọn ọlọ́run ní ti pàápàá láàárín wọ́n aránṣẹ́ toró làkọ́kọ́ rọ̀ sí torí pé àwọn èèyàn àwọn ni wọ́n ya àwòrán ní àyà ṣìgìdì ní àyà àwọn èrè tí wọ́n padà wá ń wárí fáwọn èrè tọ́ntọrọ omi tọ́ntọrọ bọ́kátà lọ lẹ́mọ́ bá bẹ̀rẹ̀ àwọn àyàn wọ́n dá wọ́n àwọn ya kó sàwáyà àwọn ọ̀wà náà sọ́rọ̀ tí ń bẹ nínú sọ́rọ̀tù náà bee náà ni Ibrahim Ibrahim ọlọ́run ṣe òun náà ní rọ̀súlù ẹ̀yìn inú torí pé gbogbo àwa táà ń bẹ láyé bàbá méjìlá ní bàbá àkọ́kọ́ kò ní Ádámù kìí sí gbogbo Ádámù ló àwọn kan ti lọ tí wọ́n sẹ́kù kò yé yín àwọn kan sẹ̀mí gbogbo àṣẹ́kù bọ wọn ọ̀kọ́ dáàgbà ayé ànábì wa nù tí ó ti yẹ yín báyìí gbogbo ẹni tó kù lórí ilẹ̀ lónìí ẹni tó gba ìsìláàmù láyé inú ẹ̀ gbogbo àwọn tó kù tí wọ́n gba ìsìláàmù yẹn omi pa wọn omi ń pa gbogbo ayé òun gbà náà kò yé wa lọ́lọ́run fi ní gúnlé yàtà mẹ́lì àmàlìná máa lọ́ọ̀ gúnlé yàtà mẹ́lì àmàlìná iná ògánà àbìdá ṣàgbóra iná ògánà àbìdá ṣàgbóra rẹ̀ tó ń pèsè fúnra rẹ̀ sánà àwẹ́ wá já ọ kútukùtù ilẹ̀ àṣàkẹ́ àwọn ológun ẹṣin ọlọ́ni ìgbòrí yàtà àrọmọdọ́mà mẹ́lẹ̀hàmọ́lá máa ló ṣe àwọn táà gbégun ọkọ̀ pẹ̀lú wọn gbogbo ẹni tí ò gun ọkọ̀ ń jọ náà tẹ̀gbára àwọn máa dámà làwọn náà ibẹ̀ òní náà ti ń parí àtàwọn àtàrọmọdọ́mà wọn omi gbìyànjú kódà nínú ọmọ anú ẹn tí ó lásìkò bọ̀ wá o lẹ́n tó náà tẹ̀lé inú ìjọ ṣọ́rí tó bá fẹ́ ṣẹ́kù láyé tó fẹ́ mójú tẹ́sìn ọlọ́run tó bá mójú tẹ́sìn ọlọ́run ò ní ṣẹ́kù láyé bó ṣe rí mo lè sọ fún ẹ̀ gbogbo wọn lọ bẹ́ẹ̀ tó rí gbogbo bí ọ̀bájọ́ ma lóhùn direct yóò jẹ ọmọ àwọn tí wọ́n bá gbọ́kọ̀ kò yé iná hmm. bí máa ń pè ní abúlé báṣárì fàá ni bàbá àdúgbò ìyẹn ẹlẹ́ẹ̀kejì nu bàbá wa aláwọ̀kọ́ ní àádọ́ àwọn ọ̀dọ́ máa ń dà kí sí àwọn tí kò sọ lérí pamọ́ àwọn tó ṣe kò tẹ̀lé nu. Hmm. Ah, mo rò pé kìnìyà ti yé wa báwọn àwọn yẹn náà ò bá ṣẹ́kù ìran àwọn ọba máa kù láyé ìbáṣe kí wọ́n tẹ̀lé lọ ìyẹn ni ó jọ mọ̀ pé ìfẹ́ kọ́ lójúmọ́ tí wọ́n gbà sáyẹ̀ wọ̀ arábìnrin wọ̀ ọ̀dọ́ máa rọ́mọdọ́ rẹ̀ abụghị nwa ụwa torí àwọn tọ́nà ọba láwọn sí àwọn aláta bẹ́ẹ̀ náà ni ọ̀dín ọlọ́run náà jẹ́ rọ̀súlù gbogbo aláta tó wọ́n náà bàbá rẹ̀ náà bẹ́ẹ̀ àwọn méjèèjì yìí foundation oríire làwọn méjèèjì kí wọ́n sọ foundation kò sí ẹnìkan nínú ẹni tó wáyé lẹ́yìn wọn

wànúhà àdáyé na mìíràn kọ́bẹ̀ ó ṣàgbẹ̀. wà mìíràn ìyá ti hì dáwòdà wàsùláyé máa àláhàwàlàwàlà ẹwọ bọ́lọ̀ sí ǹkù àpọ̀lọ̀ sí àwa náà nípele oríire o ilé ìdọ́bá fẹ́ jẹ́ tètè mú bó ṣe wà wọ́nmọ́ ò lè jẹ́ foundation fún gbogbo tí ó jáde lára rẹ̀ tí wọ́n mọ̀ sọ pé bàbá wa bá ìlọ́rọ̀ ló sábàbí fún èmi tí mọ̀ ń sọ̀rọ̀ yìí sí bàbá bàbá bàbá wa ìsìn mùsùlùmí bàbá tó bí bàbá wa gẹ́gẹ́ mùsùlùmí ojú tí ẹ̀ náà sì rí tó ìrùfẹ́ ẹjọ́ mi ojú ti ẹ̀ náà ṣe kí ni ojú rẹ̀ rí tó ìlàmìtọ̀ ìgbé yàrá bá náà yàrá ìlàáyí tọ̀wé ìlhàyà tàbí mo dé ní mùdírì nábílẹ̀ ilé ìmáàmì ìmáàmù dádìlẹ̀ نجلي للمحب الأحاسيب نجلي للمحب ọkọ̀ bàbá bàbá bu jẹ́ mùhìbù agbòye ní nájílù mùhìbù ọmọ rẹ̀ ààbẹ́kùkọ́ tí ẹ̀ náà pàmù òye yí nítorí torí orin yẹ lórí ẹgbẹ̀ ń ká ní ẹlòmí ọmọ túnmọ̀ rẹ̀ mùdírí náà bí ní ìmáàmì ìbùnul ìmáàmì máa mú sẹ́kì àti fún lẹ́tọ̀ tí ẹ sì ti mú kọ wọn à alhasibu kò lẹ́yìn tó rẹ̀ níbi ẹni tó wá láti ìran gidi nígbà tó anábì ń kan tí a fi fẹ́ òfin ọkà pẹ̀lú àṣì aláìjẹ́ ìgbàmọ́lẹ̀ ha wà mọ́lá àṣì tí wọ́n àṣì bò ní ìtọ́rẹ ẹni bí mọ̀hẹ́bù láàrin fáṣì ní ìyíbi olóògbà sílámù ojú rẹ̀ sì rí tó ẹ̀ mọ̀ gbọ́tàn ojú rẹ̀ sì rí ra dọ́kúmẹ́ǹtì tán láti fi kọ́ra lápẹ̀rẹ̀ news. mo rò pàlàyé mi jẹ́ pé àti ìdàwọ́ àná yorùbá ó sì ń chẹ́ẹ̀kì ní yunifásitì ẹ̀tọ́ kan làwa ṣe lórí àwọn tó bí àwọn abẹ́rù akọ́tí ẹ̀ hmm. akọ́tí ìmáàmù ta sọ náà ẹ̀dàwọ́ àná rẹ̀ kalẹ̀ torí wọn gbọ́dọ̀ parun àwọn ọlọ́run bí kórí rẹ̀ bá wà alhamdulillah ọlọ́mọjọ́ wẹ̀yìn jákun wọn náà lè bá jẹ́ wọ́n pé ìwọ́kọ́ ni àkọ́kọ́ mùsùlùmí ní ẹbí jákọ̀ọ́kọ́ ń súnà ọ̀gbọ́mí káwọn yòókù wa máa gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ méjì ọ jẹ́ wípé tí wọ́n bá ti fẹ́ mú ọmọ tó yàyàkúyà ní ẹbí wọ́n ní ọ̀dọ̀ àwọn kan wà tí ọ̀gbádùn ẹsẹ̀ rẹ̀ lọ́fẹ́ gbé ọwọ́ rẹ̀ lọ́fẹ́ gbé ìwọ náà jẹ́ tó sánà abúrú nínú bí ẹbí bá dáa tó bá dùn tó jẹ́ bí rí bó bá lọ ìyàwó bẹ̀ orí ibú rẹ̀ ó ní agbára láàrin ìrùpẹ́ gbọ́ mi yé lẹ́yìn kan gbìyànjú kọ́ ọjà kọ́ ọ̀dá àjà wọn tó bá lẹ̀ lọ tó ọmọ ń sáyẹrí ẹ̀ tó ọba ìrìn lọ yàwó gbogbo ẹni ó bá lórí yíyàwó yóò wà documented gbọ́n ìpínlẹ̀ rẹ̀ orí bá wọn lọ yàwó àwọn míì jẹ́ wá padà yàwó òun ní ẹjọ́ ah, ìrùgbẹ́ ẹgbọ́ mi yé bí wọ́n lọ bá sì kọ́kọ́ gbé dáadáa wá ọmọ ìgbàlá dáadáa ń lọ gbé ní ọba ti ọ̀nà ó kù sí ẹ lọ́wọ́ ọlọ́run ní ṣẹ́gẹ̀ jáde ní sọ́ọ̀rì gbé

ọlọ́mọ sí mi lórí ibú ọ̀ ọlọ́mọ sí mi lórí ibú ọ̀ ọlọ́mọ sí mi lẹ́ni tí ó jẹ́ example aburú fáwọn ẹ̀dá rẹ̀ ah ó lágbára ló sì sìn torí tó tẹ̀lé wọ́n làkọ̀dé àrùn sáyẹ́nà ẹ bọ́lọ̀ ọkùnrin yá ti lọ àwọn ọlọ́tẹ̀lẹ̀ ẹ wá lọ ọmọ bẹ̀yẹn náà wàtílíkà nígbà tó إبراهيم آتينا إبراهيم آتينا إبراهيم على أرض ẹ̀ríkà sọ̀rọ̀ àjìbàrí àhìn wọ̀lẹ̀ àdílà rọ́hìrọ̀ irú ẹ̀rù ọlọ́nà yóò já wa nù táà fún Ibrahim lórí àwọn èèyàn rẹ̀ mọ̀lọ̀pọ̀ ẹjọ́ mi yẹ́ ìgbà tọ́lọ́run sọ yẹn tán Ọlọ́run wá sọ àwọn náà ọlọ́run ní a fi ìsáàpù àti yàkó a fi ṣe hibà fún a fi tọrẹ fún a fi wọ́n tọrẹ fún ọya kò lè ga nígbà ọlọ́run ní gbogbo wọn láfọ̀nàmọ̀ àti bàbá àtọmọ àtọmọ ọmọ láyé láyé Ibrahim ṣáájú ìsáàpù ọmọ rẹ̀ Yakubu ọmọ tí wọn náà ọmọ tó bá fẹ́ ṣorí ire bó sì gbọ́dọ̀ rínú ìlànà òbí ẹ̀ tó bá dáa ní tẹ̀lé bí ó bá tẹ̀lé yọ́dúrú ọmọ ní hù àjọ òṣìná bí wọ́n sàdúrà fún ọkà àgbà tó ọba ìlé bá bàtà àdá kú ní o àjọ ìlébà torí ìgbà ní òun fẹ́ sàdúrà fún ọmọ rẹ̀ ọlọ́ni rárá ó sàdúrà fún ìnáwó àmìlà ọwọ́ ẹ̀rọ sọ́ọ̀rẹ̀ iṣẹ́ ẹkún ló ṣe kò ṣe rú nǹkan tí wọ́n ṣe hmm. bàbá ò lè gbọmọ ẹlẹ o àfikọ́ ọmọ náà ṣe dáadáa tiẹ̀ ọ̀lànà táwọn òbí tí wá fẹsẹ̀ ti wà ní làwọn nǹkan àpọ̀ ní àṣìdúpẹ́ fọlọ́pọ̀ pé ọmọ tó náà bá tọ́ yóò pé tó wọ́n bá ṣe mí ó kò wà tọ́lọ̀ ní ìlú ọjọ́ mi ọmọ tó bá ti tọ́ bá bá ti fẹsẹ̀ rẹ̀ lé pé báyìí ló ṣe tọ́ yóò pé lórí ìdíwọ́n fẹsẹ̀ ti wá lé látọ̀ yìí ọlọ́run sì ni ó pé wa yóò sì tún pé wa jù báyìí lọ. bí wọn náà bá ti tẹ̀lé yóò pé ọ bí ọ bá ti tẹ̀lé ó kú wà tọ́lọ̀ bí ó ti sọ̀rọ̀ rẹ ó kù sí lọ. tìmọ́tò bá ti tẹ̀lé bí a bá fi ojú ẹsẹ̀ rẹ lé kò ní pẹ́ bó bá sì jọ bí ẹni wọ́n fẹ́ pẹ́ yóò padà dà mo kírẹ́dìtì dáàdì mi fún yín a mọ̀ sọ yẹn ń jọ mi mo kírẹ́dìtì ẹ̀fẹ́ ọkàn pẹ̀lọ́ ẹ̀ ẹ̀yọ ọkàn yẹn o mo kírẹ́dìtì ó sì pé tọ́lá àwọn tí wọ́n ṣe nǹkan míì tó yàtọ̀ sí irú tó ní àṣẹ ẹ̀rí báwọn tí wọ́n ṣe tó ní àṣẹ ń kò sí ẹ̀kan nù wọn lórí wọn sọ bó ṣe wá dàgbà tó yóò tún mọ́ pé ah, alẹ́ padà síbi ilé ìtumọ̀ ọlọ́run ṣe dáadáa fún wa ọlọ́run bá wá ní kó láàrin àdáyéná na ẹwà ọba ó ní wà bẹ́ẹ̀ náà ní àdáyíná mi ń gọ́bìnú a ti fi ọ̀nà mọ́ òun síwájú Ibrahim òun sáájú ẹ̀ ọ̀yá jọ wá ló tẹ̀lé wà ní ọ̀rọ̀lẹ́ àti ìdáwúdáwà wá Dáwúdù wà Musa wà Harun àti Yusufu àti Musa àti Harun wà kadhalika najzil muhsinin ọ̀rọ̀ lálọ́rọ̀ yẹ̀ wọ́n náà ní bá ti ṣe ẹ̀san àwọn tí wọ́n bá máa ń ṣe dáadáa tó bá ti lè ń ṣe dáadáa ó látúbọ̀ tán rẹ̀ rí ní tí wọ́n rẹ̀ ó látúbọ̀ tán ọlọ́wọ́ àkà lọ bẹ́ẹ̀ ó lára wọn dùn rí ìyá wọn ẹ̀ẹ̀mọ̀ tí wọ́n tí ọlọ́run sọ́mbẹ̀rún

bó ti ẹ̀kọ́ kan ló bí lútù tó rí lútù ń padà ń bẹ́ sàlẹ̀ mọ̀rọ̀pá láyé ọkọ́ ló bí ìdárẹ́ẹ̀tì sí bọ́mọ lẹ́yìn ẹ̀ díjọ́mọ lẹ́yìn rẹ̀ sọ́dọ́mọ rẹ̀ nígbà tó ti ṣe ló ti ṣe ọ lè jẹ́ ọmọ ẹ̀yẹ ńlá ọmọ ẹni ire tó bá ṣe ló ti ṣe ní o tó bá ṣe ló ti ṣe ìṣọmọ ẹ̀ àìròpẹ́ ẹjọ́ mi yé kọ́lá ọba dáǹkì àmọ́ ẹ̀ lọ́tọ̀ọ́ kọ́ ìlà tí kùránì ti fún wa ní àwọn méjèèjì yìí ni foundation oríire mú ẹ̀kọ́ látara wọn àti báwọn ọmọ wọn ṣe tẹ̀lé wọn ilé ìbìrí kí bàbá ń ka olùlẹ̀ azumi ara wọn làwọn méjèèjì wà olùlẹ̀ azumi Nuhun wal Khalilu kilahuma وأولو العزم نوح والخليل كلاهما. ثلاث رقعة ما يجد العتق وأولو العزم نوح والخليل كلاهما العزم sọ́dọ̀ Usman ó sì dá wàhálà àwọn dáńtà àkùránì láàyè méjì ọ̀tọ̀ tí ó dá pẹ̀lú ní ìmọ̀ wọn gba ẹgbẹ́ mi yé kí ẹ lè mọ̀ báwọn ní wí padà وَأُولَٰئِكَ هُمُ والخليل كلاهما وأولو العزم وأولو العزم نوح والخليل كلاهما وأولو العزم نوح والخليل كلاهما وأولو العزم نوح والخليل كلاهما وموسى وعيسى والنبي محمد وموسى وعيسى والنبي محمد محمد والنبي آه. وأولو العزم نوح والخالد كلاهما وموسى وعيسى والنبي محمد وأولو العزم نوح والخالد وأولو العزم نوح والخالد كلاهما وموسى وعيسى والنبي محمد وموسى وعيسى والنبي محمد وموسى وعيسى والنبي محمد السلام يا وي láàyà àwọn ti jẹ́ ọgbọ́n òdòdó ọya ápìlọ̀ kàyí lórí ọwà bá ń tó wí wà ó lòlẹ̀ azimi wà ó lòlẹ̀ azimi ẹ̀nà ọ̀ṣán wà náà rẹ̀ lókè láàrín amara àrùn anábíwa nóòyò anábíwa Ibrahim anábíwa Musa anábíwa Isa anábíwa Muhammad sallallahu alaihi wasallam Ibrahim Musa Isa Muhammad àwọn ìtọ́nù Ibrahim Ibrahim Musa Jairu Taliu. Torí ọ̀dọ́, ta là kọ́kọ́ ìyá kọ́kọ́ ló ti bẹ̀rẹ̀. Á lọ́rọ̀ ta ló tẹ̀lé, Musa ló tẹ̀lé. Ọlọ́làwá, wọ́n sọ́kọ̀ ojókòó. Ah. Muhammadu àkọ́kọ́. Wọ́n lọ́dẹ́ àwọn ilẹ̀ ìrìnà wọ́n ìgbẹ̀rá ní wájà Ọlọ́run ọba ọ̀sánú ohun. Ọ̀wá náà ṣèpìlẹ̀ dáadáa wá ṣèpìlẹ̀ dáadáa ló wá ṣèpìlẹ̀ oríire ló wá ṣàṣíwájú oríire àwọn àrọ́mọdọ́mọ àwọn méjèèjì awá fi nùgbó wà síbẹ̀ jẹ́ ànábì ọlọ ìgbà táwọn bàbá ti jẹ́ pìlẹ̀ tó dáa wọ́n wá ń bí ọmọ rí nínú àwọn àrẹ́bì yẹn lọ́lọ́wọ́ bá kà mẹ́ ṣàgbọ́mí yẹn níbi táǹkà ní àná àmúlẹ̀ kan ọ̀gá láàrín kà náà jẹ́ sí ìmọ̀ Ah, látòkè ni látòkè ni kó lànà ìrùgbọ́n musáàmà ní àtún ìbáàdì ashley wàyàbọ̀kọ̀ sábẹ́ àtún ahúnmù ìbáàdì ashley wàyàbọ̀kọ̀ sábẹ́ àtún ahúnmù تلك حجتنا في تلك حجتنا منهم ثمانية ní péjì ẹnìkan 18 ló wà mẹ́ sọ wípé nínú péjì tí ètà ọjà kan náà minhum samaniya tó mi bá jà ṣẹlẹ̀ 8 plus 10 15 ó ní wà yábùkọ́ sàbátù ó wá kú méje ńlẹ̀ tí ó sí péjì méje ni ó wá ọ̀nà ka máa ẹjá fi yẹ́ ẹ̀mọ́ ibi táà ń lọ ọlọ́run ní wájà áyá fi lórí ọlọ́run ní nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn méjèèjì àwọn wà sílẹ̀ jánà yọ̀rọ̀ wà ní kìtàbẹ̀ tíra àwọn tàà fún ní tìrà wà nínú àwọn tíra yìí tí ó bá sí tíra kò ní sí mọ̀nà ìdí òfin ní dé sí mọ̀nà tí ó bá ní sí tíra ní wípé àwọn tọ́lọ̀ ń fi tíra rán ó padà sọ́dọ̀ ọ̀lọ́ tíra nìyọ́ máa ṣẹ́kù mo rò pa ajọ́ mi yé àwọn tíra yẹn àníjì ká dàmú ara wa lórí ẹ̀ àwọn bàbá wa ti ní Tàórátà fún Músá Injila fún Isa, Zabura tún Dáúdà, Al-Qur'an fún Ṣẹ́lá. Tàwọ́rọ́ta fún láyé, Àbábá Muhammadu, Àbábá Muhammadu, ọ̀kẹ́ mẹ́fà. ẹ ṣe lọ́nu tààràtà fúnṣà ìrìnlẹ́là fúnlẹ́sà zàwòrán tó dáàrùnà àlùkọ́rọ̀ láàrín fúnṣẹ́ ńlá ọjá mọ̀ wí ìtọ̀fẹ́ bí lọ ibẹ̀ bá sí láàrín láàrín ẹ wò ọlọ́run ni a fi nùbúwà ìdí ànábì ọlọ́run àwọn arọmọdọ́mọ wọn wá ń jẹ́ bàbá tó dá àti bẹ́ẹ̀ náà ni a tó fún wọn ní tíra tọ́rọ ṣe mọ̀ wípé ní tíra kò ní tíra ní dáa

lọ́wọ́ àsàforíjì fún ẹni tó ló lé o kíyàn lọ́lọ́wọ́ bá kíyàn lọ́rọ̀ rẹ̀ ni láì ní sánádù tí ó sì sí bomi jẹ́ ti máa fọ́sún bí ó lè gan o rìsáàjì ẹgbọ̀ wá sí sánádù rìsáàjì ẹgbẹ̀ ó yẹ kọ́ wá wà káàkiri ó yẹ káàrí sáàdì náà yájọ́ láàrin àti lọ mọ́kà àti lọ mọ́ sọ̀yẹ́kọ́jọ́sùn nìkan ní kírun nìkan ní ẹwẹ̀ jámọ́dé mọ́ ọlọ́run ọba tó láàrin ká ló ṣe bẹ́ẹ̀ ẹ ma ní pàpà ń bá rèé fàmínú mọ̀dájí mọ̀dájí ni bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ kí ló ṣẹlẹ̀ wá mọ̀kúsù nù mọ̀kúsù Ìjọ́lọ̀ náà fi àkọ́. sọ́ọ̀lọ́ ọbẹ̀ mọ̀kúsù nù àbíbẹ̀ ẹ̀kọ́ ni iná bí payá yẹn tẹ̀lúwé yẹn wà mọ́ jẹ́ tẹ̀lúwé inú lè yíwà tó ti yé bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ kò sí fẹ́ sọ ẹjá dìímú dáadáa o lọ hmm. ṣàánú wa wàláì oríire wọn o kò ń gé lọ́lọ́mọ fi ń jẹ́ èèyàn sórí rẹ̀ ó wọ́n ah ọmọ tó fi màkọ́ wọ́n tí ẹ̀kí ó gbà wá táà wá ń bì ará àdúgbò yìí náà wà ní wa tó ṣe díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá wá láti bọ̀ mí ẹwájú rí iye èèyàn tó wà ládùúgbò tí kálukú wá ti wá kí ni wọ́n ń ṣe tán àfi kúọ̀lé kí ni wọ́n mọ̀ ṣe tàwa padà dé ní oyire wọn gan o ọlọ́run fàmínú hàn ó wà nínú àwọn àrọ́mọdọ́mọ wọn yẹn mọ̀ tẹ́lẹ̀ lẹ́ni ọmọ ẹni ọlọ́run fi mọ̀ná wà náà ẹ̀ẹ̀gbùgbà tí ó sọ ó ní pọ̀ nínú wọn ọgọ́rọ̀ wọn fẹ́ sọ mọ́

tí yọ máa jẹ́ ìdákejì ọ̀rọ̀ tó sáájú àwọn wọ́n sí inú mínú ṣùgbọ́n àwọn tó pọ̀ nínú wọn fásìkì ni wọn ẹ̀tún wá wo ọ̀rọ̀ tọ́lọ̀ ń gbé wá ṣé ẹ rí ọ̀rọ̀ tọ́lọ̀ ń gbé wá yẹn ẹ̀kọ́ tó tóbi ní bẹ́ẹ̀ ó sọ pé wá sí inú mínú káfíìn torí fásìkì pọ̀ ju káfíìn lọ ṣe à ń tẹ̀lé ní ṣá fásíkù lọ́rọ̀ wọn bá lò nínú fásíkù káfíìrì wà mẹ́ ṣùgbọ́n kìí ṣe gbogbo fásíkù ní káfíìrì ẹbí mọ̀ sọ fún àmì àtà bẹ̀rẹ̀ tẹ̀fsíìrù ní tòní àbíká tó bẹ̀rẹ̀ tẹ̀fsíìrù ni wípé fásíkù tẹ̀sígbìrù rẹ̀ ni kò wáyé sáàkù ṣé inú àwẹ̀ náà ni àbíbí fa ọ̀ tá a bá fẹ́ sọ wípé fásíkù kékeré á ní fòwé sáàkù kí wá ní jẹ́ fòwésà ọ̀fán ọ̀fán bọ́fàn sí wà ní fásitì ẹni tí bá ń gúrú wà ọ̀fán fásitì ṣùgbọ́n jẹ́ sí kèfèrí kí ni wà tọ́fàn máa ń wù ìmọ̀ jalè méjọ́lì olè bẹ́ẹ̀ ni àbẹ̀kọ́ méjọ́lì abàntọ́dá jẹ́ ni méjọ́lè ọ̀bùn ni méjọ́lè kò fẹ́ mọ́dì kan ní án sọ pé wọ́n mọ́dì ìdákan lọ́wọ́ dọ́rọ̀ jẹ́ tọ́ ọba máa jalè fásitì ni ọ tọ́ ọba rí èkú rìn ẹ̀rí pàwọn ará Abẹ́òkúta lókùn sí láàrin kálà wọ́n ń pẹ̀kú bẹ́ẹ̀ láàrin kálà ẹgbẹ́ ìdáadáa ẹ̀tọ́ bá ti ráwọn ará Abẹ́òkúta ẹgbẹ́ ìrẹ́gbẹ́gbẹ́ ní jẹ́ láàrin kálà èkú ní jẹ́ bọ́ bá ní èkú wọn ní máa ń tọ́ sọ àfàwọn tó bá ti gbé gbòòrò dùn wọn méjọ lè láàrin ká ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìfáàtù kọ̀ọ̀kan mẹ́ta àmọ́ ń lò bí tẹ́yàtọ̀ sí ti ibi láti mọ́ sọ pé àgbàdo lábẹ́kúta ọkà ni ọkà ni kòròpá láyé mi ti ẹ̀rì tó tíyẹ̀ báyìí sọ pé ọkà ń bí àmàlà là ń sọ ṣùgbọ́n kí n tó gbìyànjú lọ́mọ pé àmàlà ń jẹ́ ọkà wọn èrò pé lé ẹ̀kọ́ gan tí ìbájá tó bá gbélé òkèrí ìlú òkèrí yóò mọ̀ pé àmàlà ní jẹ́ ọkà ṣùgbọ́n alábẹ́kúta ọkà làgbàdo ẹ̀jẹ̀ máa wo ẹ máa wà wá náà ṣe pé mẹ́ta ń pè lọ́kà tó jàgbàdo kí ni á ní ọkà nítorí bá ti oníhóró ní ọkà sọ pé ọkà ti torí tí ń jẹ́ oníhóró bá ó pọ̀ ṣáńtẹ̀lì mi ọlọ́run wá ní fàmílì mú mọ́tẹ̀lì ó wà nínú àwọn ma wọn yẹn ẹni tó gbé ẹsẹ̀ lójú ọ̀nà tàwọn bàbá wọn látara abẹ́ ó sì mọ̀nà ṣùgbọ́n àwọn tó pọ̀ jù wọn fáṣẹ̀kù ni wọn kí alifisku ni alikuruju alitọ́ra kí wọ́n láàrin kalẹ̀ báyìí báyìí lọ́mọ tẹ̀lé ó níbò mí ló mú ilé fisku sáà ń gbọ́ mi yé tọ́ra yẹn títẹ̀lé ìtẹ̀lé ní jẹ́ tọ́ra ìdàkejì rẹ̀ ní fisku tọ́ bá ti ní tọ́ra yẹn tọ́lọ́ bá ti lànà kalẹ̀ fún ọ tó lóò ní tẹ̀lé fásitì yàn táwọn òbí rẹ bá la ọ̀nà kalẹ̀ fún tọ́jọ́ náà tọ́lọ̀ tó ọlọ́run ní tẹ̀lé fásitì yọ àsáà ń tẹ̀lé ní báyìí ọlọ́run wá ní nínú àwọn èèyàn fásitì yẹn lọ́pọ̀ fásitì yẹn wá jẹ́ dàrọ̀jà ẹlòmíì ti fásitì tiẹ̀ débi wípé ó sì dọ̀tá àwọn àdàbí ọ̀rọ̀ kódà tó tún sọ pé wọ́n pa Ah, èrùpá agbọ́mi yẹ́ fásikù yẹn alifésíkù dàrọ̀jáàtì ni ẹni tí bá ń ṣe irú tọ́fà ń ṣe fásikù lòun náà bọ́ àdípẹ̀ tèfè tí ń jẹ aṣọ aláṣọ tí ń lọ ń kaṣọ aláṣọ tí ń jáwẹ̀ ń kọ̀rọ̀ tí ń lọ yọ jáwẹ̀ níbi kan ní kọ̀rọ̀ fásikù ó ilẹ̀ ń di ọbẹ̀ tọ́wò ní kíchìn pàásìkò nítọ́ ọba kún màmá rẹ̀ àbí bàbá rẹ̀ ń díwó pàásìkò pàásìkò ń ṣe ẹ̀tàn ẹ̀tàn ọ̀fẹ́ tí ó mọ̀ jẹ ìgbésẹ̀ tí ó mọ̀ fátẹ́kùn sí pọ́lẹ̀ bá máa gbádùn wọn ẹgbẹ́tàn ní sí ọkọ̀ ní ìgbésẹ̀ jẹ àwọn tí a ń tó ògùn ẹgbùn náà wá ní ajẹ́ ọ̀fọ́nà òórùn ara rẹ̀ náà sì dá fàmínúhùn mọ̀tẹ̀dẹ̀ mọ̀tẹ̀dẹ̀ fàmínúhùn mọ̀tẹ̀dẹ̀ ibẹ̀ nínú wọn ẹni ọmọ̀nà àṣí àwọn ẹni ìmọ̀ ní pọ̀ kálukú ní kó di ara rẹ̀ mú kálukú ní kó sí kẹ́lẹ̀ tàbí kí ló mọ́ ṣe kíni wọ́gá sí ìrùn mìíràn fásíkú ṣùgbọ́n àwọn tó pọ̀ nínú wọn lọ́nà àwọn tí wọ́n pọ̀ fásíkí ni wọ́n ẹni ó ṣe fásíkí tí ẹ̀ débi yíya kìfẹ́ ó wá ní gírèdì fíṣkù tẹ́lómí ọba débi kọ́ máa pààyàn yóò jẹ́ sí fíṣkù tẹ́lómí ìsináníṣì fíṣkù tẹ́lómí jìbìtì nílùú hotel tẹ́lómí iṣẹ́ agbẹ́ni parí ń ṣe fésìkò tẹ́lómí irọ́ pípa yìí àdánwò rẹ̀ hotel tẹ́lómí ìjẹran ọmọ ìyá rẹ̀ lẹ́yìn hotel tẹ́lómí àìlẹ́gbà rẹ̀ ní fésìkò tẹ́lómí àìlẹ́kírun ní tẹ́ẹ̀rí bá ọlọ́run náà máa lo gbólóhùn fésìkò ẹ wá dákun bá a ṣe kátà máa ti jẹ́ fésìkò yọ́ pọ̀ ju ẹni ọmọ náà lọ àbí òní pọ̀ jù lọ ẹ̀ dá mi lóhùn ah àwọn ọlọ́pọ̀ jù ní ẹ̀dá ó gbọ́wọ́ rẹ̀ kó ọmọ ibi tó bá fẹ́ wà ó ṣe kíni èyí láìkẹ́ ó di ó ṣe kíni ibi tó bá fẹ́ wà ọlọ́run mọ́ ṣe mí bá ṣe kí sàánù ní gbogbo àwọn táwà bí ọlọ́run ṣe wọ́n bá ṣe ìjọ mùsùlùmí tí ń gbẹ̀wà ọlọ́run ṣe wọ́n bá ṣe kí ọlọ́run sàánù wá ọ والقليل كلاهما موسى وعيسى والنبي محمد وموسى وعيسى والنبي محمد ọlọ́run ó ti fi ọ̀nà àwọn ànábì rẹ̀ mọ̀ wá ọlọ́run má jẹ́ kí ṣẹ̀tọ́nù já wa lẹ́yìn wọn ọlọ́run ṣàánú wa já wà nínú fàmínú mọ́jáde nínú àwọn mọ́jáde náà lọ́rùn já wa àwọn fòsáàkù fáṣe kúnnà ọlọ́run já wa lẹ́yìn ọlọ́run ṣàánú wa wọ́n jẹ́ kí sọ ọgbá wa mú ọmọdọ́dún ilé àti ń bá lọ́rọ̀ já rókùn ẹ̀ ó ṣe léyìn lágbàmọ́ fún wa àjọ àwà nínú ẹ̀ ọlọ́run jẹ́ ọgbà ìfẹ́ ta kó síwájú rẹ̀ nínú rẹ̀ ọlọ́run yà wá yà wa ní ìdájọ́ àlà òṣèṣẹ́ Aya kejì a máa tuntun bá dọ̀la, ọlọ́run sẹ́mi wà jẹ́ lánàá, yóò ṣe kúngẹ̀, káàdà wà sọ́lọ́wọ́ àwọn àwọn.